الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أفضل نترى السلام عليكم gẹ́gẹ́ bí ó fẹ́ni tó sàsọ́ọ́lẹ̀ ń bá kú o ẹsìn nǹkan báyìí báyìí báyìí nínú dúkìá mi ẹ fi sọwọ́ sọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí. bó ti ṣe tó ṣe ó sọ pé tí mo ní kẹ́ ẹ ṣe ẹ má ṣe má. n ò sì ní í mú sí i. torí pé lábẹ́ òfin ọlọ́run ìsìláàmù ń fẹ́ ká ṣe dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé dáadáa ṣíṣe yẹn tó bá kópa lára bá ẹni tí ó ṣe àbí tó wòye sí pé kò sáyè àti ṣe kò sí túláàsì bẹ́ẹ̀ ẹni tó wá lòun ṣe dáadáa tọ́lọ́wọ́n bọ̀ padà gbà fún pé kó rí dáadáa yẹn ṣe ǹjẹ́ àyè bá wíwá ń bẹ fún wa bí lórí rẹ̀ kí wọn náà ló ní kí wọn kọ ọ lẹ pé tí wọn bá kú kọ fún àwọn èèyàn yìí láwọn nǹkan báyìí báyìí báyìí báyìí tọ àwọn èèyàn tó ní kí wọn fún ní nǹkan wọn náà ló tún sọ pé kí wọn má fún wọn má bẹ́ẹ̀ ni kò sẹsẹ mbẹ torí máa àlẹ́ lè máa ní iná ní ìsẹ̀bí ọlọ́ni kò sí àyè kan tá a fi ilẹ̀ fún yín tẹ́ ẹ lè rí lò láti ṣe ìbáwí fẹ́ni tó fẹ́ ṣe dáadáa sí yín o. kò sí àyè ìbáwí kan tá a fi sílẹ̀ fún yín tẹ́ ẹ lè rí lò lórí ẹni tó fẹ́ ṣe dáadáa sí yín. tá a bá láti dáadáa tá a sì láàṣe máa fún ẹmú yàn sí. tábàlà ṣe dáadáa táàtì padà ṣe má fún ẹmú yàn sí. ó tilẹ̀ jẹ́ pé ó dára púpọ̀ gbígbà tí wọn bá sọ kó fẹ́ ṣe gángan kó ṣe tó ló ń fẹ́ ṣe torí ẹ̀ lọ́lọ́run bá wa. ó ti ṣe ìbáwí fáwọn olùgbàgbọ́ òdodo nínú súratu Saff ya ayyuhal ladina amanu lima taquluna ma la taf'alun kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun ẹ̀yin olùgbàgbọ́ òdodo èé ṣe yín. tó ṣe pé ń tẹ́ ẹ̀ ní hù níwàlẹ̀ máa sọ lọ́rọ̀ ẹnu lẹ fi jẹ́ múmi ní ẹ̀ fi ṣe ọwọ́ hùwà ìmánì ẹ máa jánu bí ìgbà tó ṣe pé àṣẹkùbọ̀ sábẹ́ ní ti ṣe ọwọ́ yìí sì dàbí ti Fir'aun. lima taquluna ma la taf'alun èé ṣe tẹ̀sẹ̀nu sọ òǹtẹ̀lẹ̀ òwò níwà. àwọn olùgbàgbọ́ òdodo tó máa sọ̀rọ̀ wọ́n máa mú sẹ́ náà ní lópin ìgbà tí ń tọ́ sọ tí ò bá ti jẹ́sẹ̀. ìwọ́n pàtó gbé dáadáa ṣíṣe inú owó rẹ ló fẹ́ kó mú nǹkan kan bọ́ ẹnìkan ìgbà tó sì fẹ́ bóyan kí sọ̀ràn yàn bàbá ló ṣe mọ́kọ̀sẹ́ni tí ó mọ̀ ọ́ sí o níṣẹ́ lè kú dẹ̀dẹ̀ kí èèyàn gbé kórí fún ọ̀sẹ̀ kú ó sì ní kí wọ́n lọ gbéwèé báyìí wá báyìí wọ́n gbé dé tó fi fàyà nìkan dáná sí i lọ́ba kò sí wọ́n sí àkàkà mọ́ ni torí pé èèyàn ti máa rò pé èèyàn ṣe dáadáa sí èèyàn kan nígbà tí èèyàn náà dé èèyàn dáadáa sí ọ tòǹbọ̀ ti jẹ́ pọ́lọ́ ọba ló máa ń yí ọkàn àwọn èèyàn tó bá ti ṣe fẹ́ kó tó di kó o kú ọlọ́run padà wá fi hàn pé èèyàn bù ni ọ̀lẹ́tọ̀ sí kò ṣe dáadáa ń ṣe ó ti ní wọ́n gbé ìwọ oṣù fàwé ya wọ́n mọ̀ sùn ní kankan máa ń kálukọ́ máa dán lọ́ọ̀rẹ́ kó sì tó burú mi tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí pé wọ́n sún ìyà kì fáínàlì pé tí wọ́n bá ti ṣèṣì sọ́ọ̀ wọ́n gbọ́dọ̀ múṣẹ rárá tó bá gbà pé wọ́n múṣẹ xeyr tó bá sì wọ pé wọ́n parẹ́ xeyr kò sí wàhálà mẹ torí di eléyìí má alẹ́ màsínì iná mi sẹ́bi ọlọ́run wọn fààyè bá wílẹ̀ fún yín lórí àwọn tó ṣe dáadáa o. wọ́n máa ń ṣẹlẹ̀ nígbà míì wípé ẹni tí wọ́n fẹ́ẹ́ ṣe wọ̀síyà nítorí fẹ́ẹ́ ṣe wọ̀síyà nípa rẹ̀ ìtọ́lọ́wọ́n bọ̀ ọ̀sẹ́ ni fi kọjá kó ti kó àwọn àkọọ́lẹ̀ oògùn jọ oògùn tí wọ́n máa fi bà tara wọn jẹ́ oògùn tí wọ́n máa fi da iye ara wọn rú tó wá láwọn ó ti ní àwọn ìwé ìwé ìwé ìwé ìwé tí wọ́n tu àwọn nákàlẹ́ ìsinmi ọwọ́ ń pàkọ́lẹ̀ pé tó ń bá kú lágbádá ni kó mú ìwé aláwọ̀ aró tàmẹ̀dò kó mú ìwé aláwọ̀ ewé dóòlà kó mú aláwọ̀ yeye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn wá ríwèé yẹn kó tó kú àríwèé yẹn kó tó kú àtìrìkẹ́ kò sí wọ́n sí yàtá tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí nínú gbogbo tọkọ ọ̀lẹ̀ kò sí tó burúkú ajíwèé gbé o kátúnjó ná káàná ọmọ sì pàmò kájú ná káàtì sí ẹnu wá déédéé síbi kẹ́ni kankan mọ́ mọ́ pàṣẹ tọ́jọ́ bẹ́ẹ̀. àwọn àwé tí bàbá yẹn wá ń kọ àkọọ́lẹ̀ pé tó ń bá kú eléyìí kọjá ti lágbájá eléyìí kọjá ti tàmẹ̀dùn tàbá tún rànà kó nílẹ̀ kájú àwọn náà nà. nítorí pé ìwé tí ó mú kọ́ ọmọ náà di babaláwo ni tọ̀bílẹ̀ bá ti kó ọ̀ràn tiẹ̀ lọ táàrí yí padà tá a gbìyànjú táàrí yí padà kò sí tó kéré sí káwọn ọmọ náà ọmọ ìyá páàbù pẹ̀lú eléyìí ṣe wọ̀ sí àgàdá máa ń protect wọ́n á ní sọ̀rọ̀ bàtẹ́lẹ̀ òwú bá àwòrán ìnáwó ìdùnnú wà lẹ́lẹ́dínà ìbàdìrún. فإنما إثمه على الذي أوصى به òun gan ló ti kọ́kọ́ ru ẹrù ẹsẹ̀ yẹn tóró ló sọ sí ọ̀ràn torí ẹ̀ nílé ìjọba lẹ́yìn náà a rí pé níbẹ̀rẹ̀ báwo yìí afúnitìrá ló ń ṣàlàyé fún wa nípa lọ́sọ̀yẹ́ òun sì tún ṣàlàyé fún wa nípa àtẹ̀lẹ́bíyìí òun ṣàlàyé fún wa nípa atẹ̀bíyà ọ̀bẹ múnàṣàbà nínú màgbẹ́nsẹ̀ máa ń pín okó nínú ṣẹ̀ríà Islam a rí i pé àwọn àlékún màkàn wà lọ́dọ̀ màlìkí àti òsì lọ́dọ̀ àmàlẹ́ àìwòmí nípa abẹ́nsẹ̀ ń pín ogún pàápàá jùlọ nípa tọ́jẹ́ máa yìí so gbogbo màlẹ́ àbí ó kù wọn ò ní tọ́jọ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ iṣẹ́ ìṣirò tó ń bùkátà ọpọlọ gidi ààrí lọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí màlìkì. so eléyìí túmọ̀ sí pé báàbù ló sì yá òun náà ó ń bùkátà kéèyàn máa ṣirò dáadáa láti lè ṣe láti lè ṣe láti lè yanjú ọtọ́jẹ máa nínú ogún pínpín. pàápàá jùlọ fún àwa tí à ń gbé orílẹ̀-èdè ibi tí wọ́n ti ń tẹ̀lé madhabul malik nínú nàìjíríà ń bì báyìí. èèyàn bùkátà láti gbọ́ fíkò madhabu yìí dáadáa. nítorí pé a lè má lágbára láti wo gbogbo mazahibul arba'a nípa gbogbo mas'ala kọ̀ọ̀kan tẹ́ẹ̀kì tíra tó wà lárọ̀ọ́tò wa nítòsí onáàní tíra malikiya tó tá a bá ń kà nínú rẹ̀ yẹ kó yé wa kọ́ mọ́ bàjẹ́ pa àní rí gangan sí nígbà tá a bá fẹ́ sí torí ẹ̀ asàlàyé léyìí yékéyéké sínú túra àtàkọ nípa ilmu fara'id pé misbahu sàlẹkẹ fi ilmu fara'id ala madhhab al-imam Malik. báàbù yẹn ààrin ní mádàbù mi nípa bí wọ́n ṣe ń ṣe pínpín ogún gba ọ̀nà ìjọjẹ mẹwọ sí ìyà tọta kúkú tí màlìkíyà rí yanjú. lẹ́yìn náà fáwọn ní atẹ́dẹ́bìyìr kí ló ń jẹ́ bẹ́ẹ̀. lédè lárúbáwá dúbúrà àbí dúbúrù ó máa ń túmọ̀ sí ìdí ó sì máa ń túmọ̀ sí ẹ̀yìn. جاء عنه حديث معاذ بن جبل رضي الله عنه أنا مش الله عليه وسلم يا معاذ إني أحبك فلا تدع أن تقول دبر كل صلاة اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا معاذ لا تدم النفس يوم تولينا wọ́n sì pa wíwí gbólóhùn yìí tì níparí gbogbo sọ̀láàtì kọ̀ọ̀kan. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك irú ẹ̀dá máa wí lójoojúmọ́. dúbúrò kulli sọ̀láàtì mẹ́yẹn ìgbà tí dúbúrò jẹ́ ìdí wọ́n ní dúbúrò kulli shay'in min ìdí gbogbo nǹkan ara nǹkan ni ara ọ̀dá wà kéde ọ̀dá dúró ìbá àná máa bẹ̀. ajẹ́ pé ìgbà tó sọ pé dúkúrọ̀ kó lè sọ̀rọ̀ ẹ́ ẹ̀yìn المطلوب أن تأتي بهذا الذكر قبل السلام تعرف ثاني كو وي كو تو دي كو سلامة تقول دبر كل صلاة دبر كل شيء منه تبالي به دبر كانوا يا أيها الذين آمنوا إذا لقيتم الذين كفروا زحفا فلا تولوهم الأدبار أيها الواقود نيقوا تبار رلوا وكفر لجوهم فلا تولوهم الأدبار ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn o ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn ìyẹn ni pé ó kan àyà yín ní kẹ́ ẹ dàpọ̀ àwọn ọ̀tá yín mọ́kànyìn sí wọn ó túmọ̀ sí pé ẹ gbọ́dọ̀ túlẹ̀ kẹsà torí pé nínú kẹ̀bẹ́ ìrìndòdò àìsàn ńláńlá eléyìí tí ọjọ́ ikú ọlọ́run ọba ó ṣàdéhùn ìparun àbí làánà àbí iná àbí bínú lórí ẹni tó bá ṣe é òun náà ni atawalli yawma zahf kéèyàn túlẹ̀ lọ́jọ́ ogun. fala tuwalluhumul adbar tó wá mẹ́yẹ onípẹ́ gbọ́dọ̀ kọ̀yìn sí wọn. tó lẹ́ni tó bá ti kọ̀yìn sọ́dà ó ti ṣe kí ni ó ti tu lẹ̀kẹ́ sí pọ̀ wà ń tòsí rẹ̀ wá kọ́ pàkọ́ sí kọ́ pàkọ́ báwo yóò rọ̀ mu ìyẹn ni pé má kọ̀yìn sí má tulẹ̀. tó tó máa sọ pé àtẹ̀dẹ̀míìr níbí ṣé tẹ̀dẹ̀míìrù pọ̀ kọ̀dí sí ni àbí tẹ̀dẹ̀míìrù pọ̀ kọ̀yìn sí tí wọ́n fi pe ẹrú ní kíni al-mudabbor. torí dabbara yudabbiru tadbira kìí tadbiru tàkóso ti di darí nǹkan o eléyìí ní í ṣe pẹ̀lú dòbò. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé an yaqula ar-rajulu li'abdihi anta mudabbarun. ní kéèyàn sọ fẹ́rù rẹ̀ ti di mudabbar ẹni tí ó tí ó gbẹ̀yìn mi di òmìnira ó ti dẹni tí ó gbẹ̀yìn mi di òmìnira yẹn ni pé tí mo bá ti kú ó ti di òmìnira tí mo bá ti pẹ̀yìn dàkúrò láyé o ìwọ ti di òmìnira aw anta hurrun an títa alákòókò ọba yé àlàyé rẹ nu ó dòmìnira tí mo bá ti kú wọn bá ti pẹ̀yìn dà pé ó di gbé ó di ó ó di gbèsè tó kú ò láyé òun dòmìnira eléyìí ni wọn ń pè ní atẹ̀dìbìr èèyàn á sọ pé but ṣebí súnà Ànábì sallallahu alaihi wasallam sọ pé khayrul birri ajiluhu èyí tó lóore jù nínú dáadáa ṣíṣe tẹ́wọ̀n kí dáadáa ṣíṣe ní kọ́ bọ́kùn lọ́rùn rẹ̀ torí kọ́ lọ́n sọ pé falaqata hamal aqaba wa ma adraka mal aqaba mhm. fakku raqaba nínú àwọn sẹ́ẹ̀rì tí èèyàn máa fi gbé àjàgà wàhálà kú lọ́rùn ara rẹ̀ òun náà ní kéèyàn bọ́ okùn kúrò lọ́rùn ẹ̀rú kọ́sọ́dọ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam nínú dáadáa ṣíṣe lè tá a tètè sí torí tó a bá ń dágbà sí àṣetánì onídìí orí kankan sí mẹ. kí wọ́n á ló dé tí bàbá tó lẹ́rú sọ yìí pé nígbà tí mo bá tó kú lo dòmìnira wọ́n ní tó fà á ní pé àkọ́kọ́ ẹrú rẹ̀ owó rẹ̀ ẹrú rẹ̀ olùrànlọ́wọ́ ni kò wú ibi kówó yẹ ọgbọ́n mú un lọ́wọ́ kó òun tó kú kò sì wú kó wọn má jàǹfààní ìṣẹ́rú sí sóhun tẹ́rú yọ ọmọ ẹ̀sìn sóhun kó òun tó kú. ṣùgbọ́n tó ń bá kú kọ́ máa lọ́lọ́ rẹ̀ á kó náà ṣe nítorí tí ọba tó ṣe lóyún kọ́ tá a ní dáàfin mu ni a ní dáàfin. eléyìí jẹ́ bá wọn. nígbà tó bá ti wá sọ fún ẹrù rẹ̀ wípé à ń ó di òmìnira lẹ́yìn ikú mi.

sọ́tọ́ kára gbére ni wọ́n ní kọ̀tọ́ ká ta nǹkan yìí tani wọ́n bá wí ẹni tó ní sọ́wọ́tọ́ kára tani wọ́n bá wí ẹni tí ò ní sọ́tọ́ kára ẹ̀rọ dáhùn ọtọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ti ẹ̀ gbọ́ nǹkan ó ní ọtọ́ káwọn ọ̀rà táwọn ọ̀bá mọ̀ alọ́mọ kọ̀tọ́kọ̀ọ̀ta sọ́tọ́kẹ́ra kọ̀tọ́ gẹ́gẹ́ bí kíni náà ẹ̀jẹ̀ ewúrẹ́ wa ń kọ́ wọ́n sọ pé gbogbo ẹ̀jẹ̀ àbájá ẹlẹ́dẹ̀ ọtí. tó gbogbo nǹkan tó lọ́wọ́ bàbá ti ní kọ̀tọ́ kẹta sọ́tọ́kàrà kọ̀tọ́kàrà sọ́tọ́kàtà alukurani nàám sọ́tọ́ èyí tẹ̀ ń tatira sọ́tọ́kàtà alukurani nàám ńlọsọ̀ọ́dẹ̀tọ̀ pé nàám. owó ni kíni làlùkùránì ilẹ̀ ìlọ́wọ́. náà wàhálà títa ní í ṣe. lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n ní kò tọ́ka ta alukur'an àmọ́ kò burú kára táwọn kò ti jáde lábẹ́ òfin ta lákọ̀ọ́kọ́ ìyẹn ni pé kò tọ́ka ta sọ́wọ́ tọ́ka rà a sọ pé bẹ́ẹ̀ ni generally tí ọba ti tọ́ka tà kọ́tọ́ ara ayasi bí alukur'an kọ́tọ́ ká tà àwọn kò burú kára nítorí pé aburú títà ó burú ju tìrìrà lọ kò lè tẹ̀mí lọ́wọ́ láì rà lè fún mi láì mo rò wa torí mi ò tíì ní ìwọ sì lóòní mi láì jẹ́ pé mo rà lèmi ṣe rà ó sì rọ̀wọ́ lọ́rùn láti fún mi láì tà pọ̀tọ́kàjà kò burú kára lónìí orílẹ̀-èdè gánté alukurani wọ́n ń tà àwọn olówó wọ́n ń tẹ̀ wọ́n ń tà. kí ló dé tọkàn fi balẹ̀ sí títà tó ti pófin ni pé kọ̀tọ́kàtà àmọ́ kò burú kára wọ́n ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn ni pé wọ́n wò ó pé àwọn tẹ̀ sínú ewéèwé àwọn sì tún ṣe èèpo fún un tó lágbára àwọn sanwó àwọn òṣìṣẹ́ àwọn ṣe kínní owó wàhálà ń àbí òye owó wàhálà ń kí ẹ ti pa alukurani wọn ń ta o sẹ́wọ̀n pé alukurani làwọn sọ pé sọ́tọ́kùn ọ̀tà péye wa kọ̀tọ́kùn ọ̀tà kò burú káàrà kò péye wa wọ́n á ní táwọn ń ta ni mushaf kí ẹ ti Qur'an kí ni yàtọ̀ kí ni yàtọ̀ ẹ wá dáhùn torí tọ́lọ́ ah tẹ̀bá sì délé ẹ̀ máa zẹnu ẹ̀ máa ẹ̀ máa pẹ́kẹ́ ni wọ́n wá ń bì kakọ́ ẹ̀yí wá ni wọ́n ń pè ní mushaf àmọ́ ńgbà tá à ń ka jáde kí là ń ka jáde al-Qur'an sa. tọ́ wọ́n ní kọ̀tọ́ ká ta bàbá yìí máa o àbí ìyá yìí o tẹ́ bá ti sọ pé ó ti di mudabbar tọ́lájú obìnrin kọ́ kílẹ̀ wì fún àǹtí mùdàbọ́rà àǹtà mùdàbọ́r àmọ́bìnrin àǹtí mùdàbọ́rà àìsí sọ pé oríṣi márùn lẹ́rú nínú ṣẹ̀ríà Islam oríṣi kan ní òní wọ́n ń pè ní kíni mùdàbọ́r oríṣi kejì ni wọ́n pè ní alqin of non mushaddada alqin eléyẹn òun lẹ́rú hundred percent kò sámi òmìnira kankan lára rẹ̀ oríṣi kẹta ńlá pé nígbẹ́ni almubaaw apá kan nínú rẹ̀ ẹrú apá kan nínú rẹ̀ ọmọlúwàbí ikọ́ ẹgbẹ́ méjì lónìí ẹnìkan á ní ètè mi ní lọ́dọ̀ lára rẹ̀ mo ti fún lómìnira nítorí tọ́lọ̀ ẹnì kejì ní rárá mi ò fún tèmi lómìnira. oríṣi kẹrin ọ̀nà ni almukatab almukatab ọ̀nà lè ti òun àtolówó rẹ̀ kọ̀wé pé àwọn yọ̀ǹda fún kọ́ máa ṣiṣẹ́ níjọ́ tó bá ti lè san iye owó báyìí ó ti ra òmìnira ara rẹ̀. ẹlẹ́karùn-ún ọ̀nì ọ̀mọlúwalẹ̀ èyí tó bí ma fún lówó rẹ̀ wọ́n pè ní umul walad gbogbo mi tó bí ma náà ní umul walad sá sá wàlẹlẹ ẹrù dáadáa kẹ tó sá o ṣé sá wàlẹlẹ gbogbo mi tó bí ma ní umul walad rárá o torí tó ti mú wọn sọ pé umul ó túmọ̀ sí kékeré sí gbogbo mi tó bí ma ní umul gbogbo mi tọ́jú mi nira tọ́ba bímọ ọmọ wàládì hàní ọmọ wàládì ṣùgbọ́n gbogbo mi tó jẹ́rú fawaladu ha bi manzilati ha ilalati sawulada ha sayidu ha gbogbo obìnrin tó bá jẹ́rú tó bá bímọ ọmọ rẹ̀ ẹrú náà máa jẹ́ àyàfi tó bá jẹ́ polówó rẹ̀ ló bímọ fún ṣé wa ó bímọ polówó rẹ̀ olówó rẹ̀ tó bímọ fún ó ti sọ ọmọ yín di òmìnira torí pé èèyàn kì í mọ́mọ rẹ̀ lẹ́rú lábẹ́ òfin ọlọ́run tí bàbá rẹ̀ àbí màmá rẹ̀ àbọ́mọ rẹ̀ tí wọ́n bá bọ́ sábẹ́ kí wọ́n dẹrú fún ọ lójijì lẹ́sẹ̀kẹsẹ̀ lọ gbọ́dọ̀ tú wọn lẹ̀ kátó wá pé ẹrú rẹ lọ́kàn bí sún ọ láti ìjọ tó bá ti bí báyìí ọmọ lòun ọmọ ló bí ẹrú lòun ìtumọ̀ rẹ̀ ni pé ìyá ọmọ ló bí tóun jẹ́ ẹrú ni ummul walad àtúnṣe ẹni tó ṣe pé oníkùnmọ́bọ̀ wáyà o wọ́n á bọ wáyà wò inú tiẹ̀ ń dùn àwọn sì ń yín mú sí ọ́n pàpọ̀ masha allah la quwwata illa billah ana masha allah ọ̀gá ni lóòótọ́ masha allah ọ̀nà ọ̀ wá sí ìmọ̀túnmọ̀ masha allah ọ̀gá ni lóòótọ́ nígbà tó bí ma tẹ́lẹ̀ nìkan bá kú ọmọ ẹ́ ọmọ tá ni ọmọ tó ni wípé torí pé obìnrin tí wọ́n fẹ́ fún ọ yẹn ẹrú òun ni a sì mọ̀ pé ọmọ tẹ́rú bí ń kọ́ ta ló ní wọ́n ń bi bíjọ fólówó rẹ̀ tọ̀ ló bá ní àwọn wọ́n sọ fóun pé òmìnira ó lómìnira ara rẹ̀ ajẹ́kùn kí ló sẹlẹ̀ mẹ́rin wọ́n parọ́ fún ẹni tí wọ́n bá parọ́ fún pé obìnrin tá a fi fún ọ ó lómìnira tó padà wá hàn pé ẹrú ni kí làwọn ọmọ rẹ̀ náà dà wọ́n dò lómìnira bẹ́ẹ̀ náà ni ẹrú tó bímọ fún lówó rẹ̀ àbí òye wa eléyẹn ọmọ rẹ̀ ńkọ́ òun ọjọ́ òmìnira ẹtù gbádùn ti Jibril àyè ń bẹ abẹ́ ẹ̀gbọ́ yé qala fa akhbirni an amaratiha qala an talida al-amatu rabbataha. أي كل أمة استولدها سيدها فولدها ربها fàdíntùhà rọ̀bàtùhà. Ṣèwà yẹn ni gbogbo ọmọ tẹ́rùbìnrin bá bí fólówó rẹ̀ ọmọ tó bí yẹn tó bá jọkùnrin ó ti dolówó ìyá rẹ̀ tó bá ó ti dolówó ìyá ìyá ọmọ ńkọ́ ọmọ lò. sọ pé ó sì ti min alamati alqiyamati sughra nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ alqiyama tó kéré torí pé àwọn àmì gbẹ̀ndẹ̀ alqiyama kéékèèké wọ́n ṣẹlẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ wọ́n tún ṣẹlẹ̀ gbogbo kí gbẹ̀ndẹ̀ alqiyama ò dé bọ̀tí ń ṣe àlàyé fún wa pé ẹ̀ títa wí o ó sì kù dẹ̀dẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ọ̀hà kẹta. a gbọ́dọ̀ ta wọlé wo xidimẹ́tò ṣùgbọ́n gbàtà bá ti sọ pé tí wọ́n bá ti kú òdòmìnira kò sí tó burú nínú kí ẹrú yẹn kó tún máa ṣiṣẹ́ sí ọ̀gá rẹ̀ nítorí allaqa hurriyatahu bima ba'da wafatihi falam yakun dhalika ha'ilan duna khidmatihi ó sọ yìí pé wàá nira tó mo bá kú eléyìí ọ̀wá pọ̀ dínà ibi kó tún máa ṣiṣẹ́ sí ọ̀. lè لأن المدبر عبد ما دام سيده حيا torí pé ẹni tá a sọ pé ó dòmìnira tí wọ́n bá kú ẹrú náà ni lópin ìgbà tẹ́ni tó ní yóò dòmìnira tó ń bá kú bá sì ń bẹ ní ààyè ṣùgbọ́n ẹrú ni bíi ti ká dàpọ̀ o mo rò pé ti máa ń tọ́fà tí òfin ní tà mọ́ torí pé tó bá tà á ntolóhùn fi ṣe láǹfààní ààyè rẹ̀ ti dínú torí wò ní ìrà nísìn kí wọn náà túlẹ̀ wọn náà máa lò ó torí rẹ̀ wọ́n gbọ́dọ̀ ta àmọ́ lè máa ṣiṣẹ́ sin olówó rẹ̀. wọlé oúnjẹ ọmọlẹ tó ń dikó ti sọ pé tó bá ti kú yóò dòmìnira ó lè máa jáwó gbà lọ́wọ́ rẹ̀ èèlò lọ́wọ́ alákùnrin kó wá. Ah, bàbá yìí bẹ́ẹ̀ ti sọ pé tẹ́ ẹ bá kú mo dòmìnira ńgbà náà nǹkan jẹ́ ń kó tó sí mi dákùn máa ń kó. ọ̀tọ̀ nítorí pé ẹrú náà ni lópin ìgbà tó ọba ti kú. ṣé wu mẹ́ńbẹ́ àbí ò ṣe wu mẹ́ẹ̀ ó dòmìnira lẹ́yìn ìgbà tí mo bá kú séwu mẹ́bí àbí òsì bóun ni bàbá yẹn ṣe mọ̀ kó lòun ọ̀kọ̀ọ̀kọ̀ kú tọ́ba fẹ́rú lọ́kọ́kọ́ kú ńkọ́ pé ìyá tọ́ba tiẹ̀ jẹ́ kọ́ lọ pẹ́ ẹni tó kú tẹ́ni tó kú lẹ́yìn mi bàbá dòmìnira ó léwu tó fi jẹ́ pé tó dáa jù náà ní ká tètè tú lẹ́jà rẹ̀. وله انتزاع ماله ما لم يمرض bàbá tó ní ẹrú yìí ìyá tó lẹ́rú ó lè gba owó lọ́wọ́ ẹrú yìí kọjá gbà lópin ìgbà tí olówó rẹ̀ yóò jẹ́ pé ń ṣàárẹ̀ lọ́wọ́ ló fi já owó yìí gbà. tó bá pè wọ́n tó sọ pé ẹrú ó dòmìnira lẹ́yìn ìgbà tó bá kú ọ̀ ń ṣàárẹ̀ kú lọ́wọ́ ló fi gbowó àníjó orí gbàgbé á ọ̀dà padà fún un sẹ́mẹ́ntọ́fà tí ọ̀bá ṣàárẹ̀ owó tó gbà yẹn òní ó lò àmọ́ nígbà tí ń sáré ẹ̀kú lọ́wọ́ owó tó gbà lọ́wọ́ ẹrú yùn ẹlòmíì lọ́gbàá fún kí ló ní káwọn agbàfẹ́ lomi wọ́n ló ní àmọ́ bò ló sì gbàfẹ́ lomi ọ̀fẹ́ yẹn jẹ nù torí wọ́n ti lọ owó kọ̀ ẹ̀yin ẹ kówó sọ́wọ́ òkú òkú ti ń kú lọ kẹ́ wá kó mílíọ̀nù sí lọ́wọ́ kẹ́ wo bó wọn ṣe rí yọ́ da alẹ́ ní kíákíá pé kí ni ẹ dákun ẹgbẹ́ kí ni kó lọ́wọ́ mi ẹsẹ̀ pa mí ni ìsì ti ń kú lọ torí ọmọ onígbàtẹ́ gbókùtà lé lọ́wọ́ ni àṣà àti ìkúlawó wọ́n máa tí kú bá dé tán kọ́ téèyàn ṣe síwọ́ lẹ́nu táwọn kó sábẹ́ pílò gbogbo lẹ́lẹ̀ yàrá rẹ̀ ló ti fọ́tán tí ń kówó pamọ́ bẹ̀. níjọ́ tá a bá lọ kó la fẹ́ kó sí kó tá a kó sí. torí ẹ̀ tó bá ń bàbá tó lẹ́rú yẹn ń sáré kú lọ́wọ́ lọ́gba owó lọ́dọ̀ ẹrú tó ti sọ pé ó dòmìnira tó ń bá kú àníjó rí ṣe nítorí tó bá gbé pọ̀ sàárẹ̀ òní ò lò àmọ́ fún tí ń ṣe yìí ń ṣe lọ́sẹ̀ ìgbafẹ́ lómi ó sì yìí lẹ̀ lọ́wọ́ ẹni tó wà lọ́wọ́ rẹ̀ ó pé. وله وطئها إن كانت أمة kò burú máa tó bá yẹ kó mi ìnira bá léèyàn kò sí bó ṣe lè jẹ́rú fún ọ ámọ̀sibọ́sí kó ipò ọ̀fẹ́ máa bá lò láì jẹ́ pọ̀ ọ̀fẹ́ níyàwó ẹrú tó jẹ́ ló fún olówó rẹ̀ láyè láti lè máa bá lò tọ ọwọ́ pọ̀ wàá dùn mí nira lẹ́yìn ìgbà tí mo bá kú a mọ̀ pé kò tí ì yọ lóko ẹrú lópin ìgbà tó lówó rẹ̀ ọ̀bá tètè a jẹ́ pé àwọn àdájọ́ àti òfin tó ní í ṣe pẹ̀lú jíjẹ́rú ó sì ń bẹ lórí ẹrú yẹn yàtọ̀ sí pé wọn ò ní tà torí ẹ̀ tó bá jẹ́ kóbìnrin ni kò sí tó burú nínú polówó rẹ̀ tó lòun ó fún lómìnira tó bá kú yìí kó tó máa bá lò tó bá lọ lóyún tó bímọ fún pọ́ ó di mùdábàrò ó tún di umul walad àbí òye wa ó di mùdábàrò ó di umul walad nígbà tí olówó bá kú ó dòmìnira ó sì tún jẹ́ ìyá ọmọ rẹ̀ tó bá gboyè méjì yóò di mùdábàr yóò máa rẹ̀ tó bá ti kú yóò sì dé múlò wàlẹ̀ nípa oyún tó ní tó tó bímọ fún wàhálà kẹta. ولا يطأ المعتقة ولا يط ولا يطأ المعتقة tó bá yí pé ìwọ o tó bá ti doṣù tí ń bọ̀ o tó sì ti ń bọ̀ bá ti dá méjì odò mìnira tó sì ti ń bọ̀ bá ti dá méjì odò mìnira kò gbọ́dọ̀ bẹ́lẹ̀ yẹn lò kò gbọ́dọ̀ bá lò nítorí nígbà tá a ti ṣe òmìnira rẹ̀ tì sígbà kan ó ti ń gbóòórùn òmìnira ẹ jẹ́ kí ìdájọ́ òmìnira ọmọ ẹ jẹ́ tiẹ̀ torí gbà tá a dá yẹn ó yé ìyàtọ̀ sẹ́ni tó nígbà tí mo bá kú níjẹ́ òní ó kú àbí òye wa níjẹ́ òní ó kú àmẹ́ni tẹ́lẹ̀ pọ̀ dágbà sí onílẹ̀yìn oṣù mẹ́fà ó dòmìnira bí ìgbà tó fẹ́ dákún wàhálà rẹ̀ nítorí bá ń bá a lò tó bá lọ doyún kọ́ tẹ́lẹ̀ ìjẹba wala yabi'uha bákan náà tí o ti sọ pé lẹ́yìn ìgbà báyìí wàá tó mìnira ò gbọ́dọ̀ ta ò gbọ́dọ̀ ta walahu an yastakhdimaha àmọ́ lè máa lò kọ́ máa ṣiṣẹ́ kọ́ fọṣọ kọ́ fọlẹ̀ kọ́ bọ̀ gbálẹ̀ kọ́ bọ̀ fọmọ́tò kọ́ kiri ọjà ìgbélé ìkòsùn tó burú mẹ́rin. وله أن ينتزع ما لها ما لم يقرب الأجل kò sì sí tó burú pípọ̀ gba owó lọ́wọ́ ẹrú tó sọ pé ó dòmìnira lẹ́yìn bàbá ẹ̀ tí èsè kú lópin ìgbà tásìkò yẹn ọ̀bá ti súnmọ́. wọ́n sọ pé tó bá ti di ní oṣù Rajab tí ń bọ̀ wàá dòmìnira a sì wà lóṣù Dhul Qa'dah wọn mọ gbowó lọ́wọ́ rẹ̀ wọn kó tó bá pa wájà rẹ̀ gbogbo tó bá ń so tó bá ti wá di pé jumadal akhira ó ti dé ẹnìkan rọjà bó ti dé tán wọn gbọ́dọ̀ gbowó lọ́wọ́ ẹ mọ nítorí pé ma qaraba shay'a akhadha hukma gbogbo tó bá ti súnmọ́ nǹkan ìdájọ́ rẹ̀ ó di ìdájọ́ tó súnmọ́ yẹn. àsìkò àti dòmìnira rẹ ó ti súnmọ́ ìdájọ́ rẹ̀ kọjá ti ẹni tó lómìnira. akramakallah ìwájú òmìnira ara rẹ̀ ẹnìkan kan sọ pé kó kódà ní so bàbá àrí gángaran kí wọ́n sì rí rondo kó wá àpò létí àgbà torí ni tó ó tún máa béèrè pé owó àbíkínú ó ti gbọ́ ìgbà tí máa dójú ọ kí ló rò pé ó ní ọmọ pé mi mo ní ọmọ olówó rẹ ni àmọ́ mi nira bẹ́ẹ̀ o ìdí inú dání kan ti bi anabi sallallahu alaihi wasallam léèrè ó ní kí ni kí n ṣe bá bá mi kí n kó omi wá ṣé kí n kó fún mi lọ kó torí pé omi nira ni wọ́n ó ní ọdẹ tó bá dojú ìjà kọ mí kọ anábì ni wọn náà dojú ìjà kọ tọ́mọ wa jẹ́ kó ń lọ yáwọ́ tó pa mí ń kọ́ anábì lálùjáná ni wọ́n wọ̀ tó bá jẹ́ pé mi mọ yáwọ́ tó mọ pa ń kọ́ anábì nínà ni ọ wọ̀ tó eléyìí túmọ̀ sí pé ẹni tó mi nira ìdájọ́ rẹ̀ yàtọ̀ sí tẹni tó ẹrú bàbá bunilówó àmọ̀pá bunilówó àmọ́ ká sẹ́sì gbójú gbowó lọ́wọ́ ẹni gbogbo nípa kó wọn wá owó wo náà owó wo ló kó fún owó wo ló kó fún èmi gẹ́gẹ́ bíi bọ̀dá rẹ̀ kò burú bọ̀dá o ọ̀bọ̀ ọ̀rọ̀ pé iye torí pé òmìnira nìwọ òmìnira ló ná tó bá sì fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ẹni bọ́ọ̀dì kó bá já búrò rẹ tó bá sẹ́sùn ògbójú gbà ó ti gbà tán náà nù kò sí tó rí gbà ògbójú lọ́wọ́ àmúbi gàrí tòyẹn gbọ́dọ̀ kíyèsí torí pé òmìnira ó fún ọ láwọn ẹ̀tọ́ kan eléjò òsì fún ẹrú tọ wọ́n lè máa gbowó lọ́dọ̀ ẹrú yìí ẹni tí wọ́n sọ pé yóò dòmìnira títí ìgbà báyìí lópin ìgbà tásìkò yẹn ọba ti súnmọ́. wọ́n iná máa tí bàbá olówó ẹrú yìí bá wá kú ńkọ́ ó sì ti ní tó ń bá ti kú ìwọ́ dòmìnira. pẹ̀lú mọ̀dàbọ̀rùmí sọlọ́tẹ̀ ajẹ́pẹ́ ẹrú tó sọ yìí pé ó dòmìnira tó ń bá kú nínú ìdá kan mẹ́ta dúkìá rẹ̀ láti fún lómìnira. ìtumọ̀ rẹ̀ ni pé a pe àwọn valuers kí wọ́n bá wa wo ẹrú ìdá bá fẹ́ tà èló lọ́wọ́ ọ̀tún. èló lọ́wọ́ ọ̀tún níjọ́ tí bàbá ṣe ní mudabar àbí èló lọ́wọ́ ọ̀tún níjọ́ tí bàbá kú àbẹ̀lò lọ wọ́ọ̀dù níjọ́ tá a fẹ́ gbin ogun kọ̀ọ̀kan àti sọ ṣáájú èwo láàmù ṣé èwo lọ wọ́ọ̀dù níjọ́ tí bàbá sọ pé anta mudabbar ni àbẹ̀ èwo lọ wọ́ọ̀dù níjọ́ tí bàbá kú àbẹ̀ èwo lọ wọ́ọ̀dù níjọ́ tá a fẹ́ gbin ogun torí pé ṣe jọ́ tó kú náà lẹ́ẹ̀ma gbin ogun gbà kílẹ̀ ń tẹ́jú sí kìí ṣe bí ká sílẹ̀ lọ́dún kan o gbàtẹ́ ti ní kílẹ̀ ń tẹ́jú sí kódà kìí ṣe ká sílẹ̀ fóṣù kan ẹ̀pìn kíákíá kí kálukọ́ ọmọ tí ẹ ti kálukọ́ ọmọ tí wọ́n bá lọ sí. náà èló lọ́wọ́ tí ń jọ́ wo ṣé ń jọ́ tí bàbá yẹn kú ni torí pé a ti sọ ipò lè jẹ́ pé níjọ́ tí bàbá yẹn kú ẹrú tó sọ pé kẹsùn lómìnira bóyá hundred thousand lọ́wọ́ níjọ́ tó ní kẹsùn lómìnira tọ́pọ̀ àkọọ́lẹ̀ níjọ́ tí bàbá yẹn sì kú ẹrú yẹn ohun tó wọ́ọ̀t ó ní two hundred thousand níjọ́ta àṣìṣe pín ogún ohun tẹ́rù yìí wọ́ọ̀t ó ti di five hundred thousand èwo láwò. ṣé ìjọ tí wọ́n sọ ipá àwọn ó ṣe ní òmìnira lẹ́yìn ikú ni tọ́jẹ́ hundred thousand àbíjọ́ kú bàbá tọ́jẹ́ two hundred thousand àbíjọ́ tá à ń pé ogún tó ti di half a million èwo láwù ṣé èyí ti mọ ìtumọ̀ rẹ̀ gbówó yẹn bá ti pọ̀ sí ní òkú palára bá dúkìá gbówó yẹn bá ti pọ̀ sí ló ṣe ṣe kọ́ mọ́rùn òmìnira rògbẹ́ fura ní ìsìn owó tí bàbá yẹn ti sílẹ̀ sáyé ọjọ́ three hundred thousand lóyìnjọ́ tí bàbá yẹn ti sọ pé kẹsùn lómìnira tó ń bá kú hundred thousand lárákùnrin yìí wọ́ọ̀d sẹ́ẹ̀ mọ̀ yìí pé iye tó wọ́ọ̀tì gan náà ni. Elo ìdákanu mẹ́ta dúkìá bàbá àwọn ajẹ́pẹ́ kọ́ máa lọ lọ́ọ̀rẹ́ nu èlò lókùtà ó pín ní ìsìn two hundred thousand. tọ́ sábàbí sọ pé iye tó wọ́ ọ̀túnjọ́ tí bàbá kú ni two hundred thousand nínú three hundred thousand ó ti ju sólùtù lọ àbí òjù lọ sólùtù á nínú àwọn àmọ àwòrán yóò kó da méjì nu mẹ́ta dúkìá bàbá pé kí ni òǹgbẹ owó ìtumọ̀ rẹ̀ nu torí gbà tá a sọ pé three hundred thousand bàbá sílẹ̀ òun gan hundred thousand nínú three hundred thousand ìdí tá a fi tú lẹ́nu pé kọ́ máa lọ òun ti wá wọ́ọ̀tì two hundred thousand ó kó hundred thousand táwa túlẹ̀ pé kò sídàjì èèyàn là á látòkè sílẹ̀ kò sí. sẹ́mi pé bówó rẹ̀ ṣe wọ́n sí nìtì lọ́sọ̀ kó báyìí kò sómìnira fún àyàfi òdiwọ̀n hundred thousand ìdajì rẹ̀ ó tún fẹ́ kù àyàfi tẹ́yìn tẹ́ jogún bá ní kọ́ máa lọ hundred ti tó àwòkùn. ṣé bá fẹ́ pé òkè ìjọ ta fẹ́ pín owó ti wọ́ọ̀tì five hundred thousand bó láti wá tún lọ wó òun gángan gángan lára ọwọ́ ti five hundred thousand. two hundred ni bàbá sì fi tábà fi fún ọdẹ èlò ó di seven hundred five hundred di tiẹ̀ ìdá mélòó ló ti dà ní ṣé dákanu mẹ́ta nu kò dájú lọ dákùnjókòó rẹ jẹ́jẹ́ sọ ewé láì wò àbẹ́yìn gbàgbé ni la ilaha illallah naam ọ̀dọ̀ tó bá ọ bá yẹn tó bá yẹn ẹ máa gbàgbé nítorí pé ẹ̀ka kún ẹ̀yin kan wò pé ẹ̀ka ń parònú rẹ nìfà tí ó jẹ́ bẹ́ẹ̀ tí ó bá ti gbé yín gbàgbé nítorí pé àǹfààní rẹ̀ náà níjọ́ tí ń bá lò bẹ́ẹ̀ sì ṣe ń wò ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ níṣì tí bàbá ò sọ pé òun ṣe wọ̀síyà wípé ká ẹ fún lágbájá ní seven hundred thousand nínú dúkìá òun ìjọ tó ń sọ̀rọ̀ yẹn owó tó ní láyé ó lé ní three million seven hundred thousand kò tí ì tó one over three àsìkò tí bàbá wa kú sí gbogbo tí bàbá fi sílẹ̀ sáyé five hundred thousand ló padà jẹ́ nàtàní ti torí pé a kù ká má jẹun mọ́ five hundred ló kù bàbá sì ti sọ pé ọsán mi lè lò seven hundred thousand àbúrò bá fà kékọ́rí pé ẹ̀ tún wá two hundred <laughs> So àwọn wa ní rí kankan gbàdúrà bàbá wa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ gbọ́n mi ni. bọ̀dá mi à sọ̀tẹ́ ẹ̀ mọ̀pẹ́ ìlú gbé ẹ̀ mọ̀ pẹ̀lú bọ̀dá gbé dàlùkì kọ́bọ̀ ẹ̀ ẹ̀ ṣé owó láti ṣe ni àǹfààní kéèyàn ọmọ ọmọ gbàgbé nu ẹjọ́ bá ní jẹ́ lọ́sẹ̀ òkùnkùn pé ọdún tó bá wà ní ọkọ̀ orí wípé olóògbé ló bá lò. Wọ́n ń gbèrò pé ṣé ìdájọ́ tó ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà ìgbé lápúgbé orí ẹ̀nà ìsìláàmù tó wá bá gómìnira tí ó ṣe é pé wọ́n ṣe òmìnira rẹ̀ tì sígbà kan àbí tí wọ́n fi tì sẹ́yìn polówó rẹ̀ polówó rẹ̀ lè máa bá lò síbẹ̀ náà làwọn ọmọ rẹ̀ ọmọ ẹrú. kí làwọn fi ṣe tí wọ́n lè máa bẹ́rú lò a àṣebèrè tó ní lábàlẹ̀ bèrè kọ́tọ́ <laughs> bàbá ò gbọ́dọ̀ máa bẹ́rú rẹ̀ sùn kọ́mọ rẹ̀ náà máa bá sùn nǹkan dàrú nù islam ẹ̀sìn mọ́tótó ni kìí ṣẹ̀sìn ọ̀bùn rárá rárá o ṣùgbọ́n láyè sìn àwọn yẹn kan wà tó yẹ pé wọ́n ń bẹ̀rù ọlọ́ tí wọ́n ti gbọ́ ọmọ ọ̀dọ́ lé wọ́n wá sọ ọmọ ọ̀dọ́ dẹrú wípé walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin la ilaha illallah. bí kò lọ gbọmọ sáfẹ́ wọ́n gbà á lé kíkọ́ mọ́ asọmọ ọ̀dọ̀ fáwọn àbọ̀mọ abẹ́ndẹ́láìtì kọ́mọ asọmọ àbọ̀mọ Yorùbá gan kọ́mọ asọmọ ọ̀dọ̀ fáwọn ńlẹ̀ ẹ sì pé yà ní sùn ní débi asọmọ ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ bàbá onílé tó gbà lọ́mọ ọ̀dọ̀ àwọn géńdégéńdé òun kálukọ́ ọmọ abàfù wọn mọ abàfù tí bàbá náà bá wò ó torí pé ìyàwó òun ẹ bó ni ṣe ń ṣe lónìí òun ó tún rọ lu ọmọ ọ̀dọ̀ eléyìí ó sì fẹ́ lọ́kọ àwọn ẹrú tí wọ́n ń bá sùn tí wọ́n ń bá sùn tí wọ́n bá sùn. yóò ṣe yẹnni di ama ikpe akpa rẹ̀ ńkọ́ ọmọ kò sí nǹkan kan nù rẹ̀ tọ́jú ẹni tí ń bá a lò kó tó di kó dòmìnira tó bá ti ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà kan ti tú lẹ́rù ìgbà náà ló tó lè lọ lọ́kọ mi. bẹ́ẹ̀ náà ni akramakumullah gbàdọ́lọ̀ ń sọ yìí pé onízìnnákùnrin kò gbọ́dọ̀ sẹ́ni kankan àfonízìnnábìnrin onízìnnábìnrin kò gbọ́dọ̀ sẹ́ni kankan àfonízìnnálọ́kùnrin àbí kó sì jẹ́ pọ̀sẹ̀ bọ̀ làlẹ́ kíníkejì wọn ọ̀sẹ̀ ọlọ́ọ̀sẹ̀ ló rọ̀ fáwọn ìgbà tó lù Gracias. ọjọ́ mudabbar tọ́ba wa bímọ. जो a sì máa pè ní mubaaw ṣùgbọ́n báwùdù hù yẹn living